mo kí gbogbo ojú tí ó ní àǹfààní láti máa wo wá ní èní gẹ́gẹ́ bí ẹ ṣe mọ orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátíbóyè tí àwọn èèyàn mọ̀ sí ewé ń jẹ́ kí ni mo mú wá fún wa ní èní ẹ má bínú bí ojú kámẹ́rà wa ṣe rí àti bí wẹ́dà ṣe rí àwọn ọ̀rọ̀ kan ni mò ń gbọ́ ní orí ọ̀rọ̀ kan tí mo sọ ní àná tí àwọn èèyàn dẹ̀ ń sẹ́ǹdì mẹ́sẹ̀gì sí mi ní lóríṣiríṣi láti ṣe àlàyé ní ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan lórí nǹkan nǹkan kan àmọ́ kó tó di pé mo mú ẹnu bà àwọn ọ̀rọ̀ náà ẹ má gbàgbé láti subscribe sí orí YouTube wa so láti lè mọ jẹ́ kí ẹ mọ ètò tó tún kàn ní ẹ̀yìn eléyìí ní òní a fẹ́ sọ̀rọ̀ nípa nípa ìràwọ̀ afẹ́fẹ́ ìràwọ̀ afẹ́fẹ́ wo la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà ni àwọn tí a bí ní oṣù january sí january twenty sí february eighteen ìràwọ̀ atẹ́gùn ni wọ́n ìràwọ̀ atẹ́gùn ilé alákọ̀ọ́kọ́ sì ni ni wọ́n pẹ̀lú ẹ rí ìràwọ̀ atẹ́gùn yìí ẹ ìṣesí wọn ìwà wọn ẹ ó yàtọ̀ sí ìràwọ̀ atẹ́gùn ilé kejì ó sì yàtọ̀ sí ìràwọ̀ atẹ́gùn ilé kẹta lóòótọ́ wọ́n lè jọ jẹ́ atẹ́gùn kan náà o àmọ́ ìhùwàsí olúkálùkù ó yàtọ̀ síra wọn àwa fẹ́ mú ẹnu bà ọ̀rọ̀ nípa kí ni ìhùwàsí ìràwọ̀ atẹ́gùn ilé àkọ́kọ́ àwọn ọmọ tí a bí ní January twenty sí February eighteen kí ni àléébù rẹ̀ irú ọkùnrin tàbí obìnrin wo ni kò gbọdọ̀ fẹ́ rárá irú ọkùnrin tàbí obìnrin wo ni kò gbọdọ̀ fẹ́ rárá kí ni ọjọ́ oríire rẹ̀ àti nọ́mbà rẹ̀ òní a fẹ́ ní èyí tí ẹ bá fẹ́ àwọn nǹkan yòókù lórí ọ̀rọ̀ náà ó wà nínú ìwé tá a ṣe jáde àṣírí ewé àti a ẹ má bínú àṣírí ìràwọ̀ ẹ̀dá ẹ lóòótọ́ a ní àwọn ìwé kan náà sẹ́yìn tó jẹ́ àṣírí ewé àti egbò àṣírí ìràwọ̀ ẹ̀dá òun náà ni àwọn ọ̀rọ̀ míì wà tẹ́ bá tó fẹ́ mọ̀ nípa ìràwọ̀ náà àmọ́ àwòyí tá a fẹ́ sọ̀rọ̀ nípa èyí a fẹ́ brief ẹ̀ ni ẹ gbogbo ọmọ tí a bá bí ní January twenty sí February eighteen tí wọ́n jẹ́ ìràwọ̀ atẹ́gùn ilé àkọ́kọ́ Hmm, ṣe rí irú àwọn báyìí wọ́n á máa wọ́n á máa wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ pé wọ́n máa ń hùwà wọ́n ní wọ́n ní ìtagìrì wọ́n á sì máa hùwà lójijì tí a bá ń sọ̀rọ̀ pé wọ́n hùwà lójijì á mẹ́nu babẹ̀ náà àmọ́ ẹ̀kan jẹ́ kí a brief wọn nítorí pé àbùdá wọn ó jẹ́ ẹnìkan tó yẹ pé wọ́n ní wọ́n jẹ́ ẹnìkan tó ní ìtagìrì àti láti ṣe nǹkan àti máa hùwà ní òjijì wọ́n fẹ́ràn òmìnira púpọ̀ wọ́n máa ń fẹ́ràn kí kí àwọn dá wà lómìnira wọ́n fẹ́ràn rẹ̀ púpọ̀ ìgbà míì ìhùwàsí wọn ó máa ń bí àwọn ènìyàn nínú púpọ̀ hmm, ìhùwàsí wọn gbà míì ó máa ń bí àwọn ènìyàn nínú púpọ̀ nítorí pé tí ẹ bá wo nǹkan tí tí a sọ nípa ìràwọ̀ yìí ẹ rí àwọn tí a bá bí nínú oṣù yìí náà tí a bá bí nínú oṣù tí a mẹ́nubà yẹn wọ́n jẹ́ adáhunṣe tí mo bá sọ̀rọ̀ nípa dáńṣe wọn kì í ṣe babaláwo bẹ́ẹ̀ sì ni wọn kì í ṣe pé bóyá àáfà tàbí wòlíì adáǹṣe tí mo ń sọ̀rọ̀ nípa ẹni pé wọ́n fẹ́ràn láti máa dá ṣe nǹkan wọ́n fẹ́ láti máa da nǹkan papọ̀ bóyá bísínẹ́sì ni o bóyá nǹkan kan ni o wọn kì í fẹ́ láti máa da nǹkan kan papọ̀ so ṣé wàá rí nínú ọ̀rọ̀ tí à ń bá lọ <clears throat> wọ́n fún wa fẹ́ràn láti máa sọ èrò ọkàn wọn fún èèyàn wọ́n jẹ́ ẹnìkan láti tó jẹ́ pé wọ́n like láti máa sọ èrò ọkàn wọn láì fi nǹkan kan pamọ́ fún àwọn ènìyàn ọ̀rọ̀ tí díẹ̀ tí mo lè sọ ní tí mo kàn lè brief wọn ní orí ìyẹn náà nìyẹn kí wọ́n á ní ìkìlọ̀ ìkìlọ̀ wọn tó yẹ nǹkan tó yẹ kán máa sọ́ra fún àkọ́kọ́ nínú ìkìlọ̀ wọn hmm, wọ́n ní kó sọ́ra fún láti máa ṣe nǹkan lójijì sọ́ra láti máa ṣe nǹkan lójijì pàápàá jùlọ ó yẹ o fẹ́ o fẹ́ o fẹ́ gbé o fẹ́ níyàwó sílé o fẹ́ o fẹ́ ní ọkọ o fẹ́ ṣe bísínẹ́sì kan wọ́n ní kó o ṣọ́ra fún un máa ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí kó o tó lè máa ṣe nǹkan hmm, kó má bàa dára ẹlẹ́bi lọ́jọ́ iwájú wọ́n sì ní kó máa ṣọ́ra nínú àìṣe déédéé nínú ẹgbẹ́ bóyá wà nínú ẹgbẹ́ kan ni ẹgbẹ́ kan ló wà ṣọ́ra fún àìṣe déédéé wọ́n jẹ́ nìkan tó ní orí kunkun wọn kì í tètè fẹ́ gba àṣẹ ẹni tó bá jù wọn lọ wọ́n sì wọ́n á sì wọ́n sí wọ́n wọ́n lẹ́mìí ìfaradà fún nǹkan tó bá kàn wọ́n àwọn sọ́ra nìyẹn o àìmoore àìmoore àti àìlẹ́mìí ìfaradà fún nǹkan tó bá ṣe wọ́n ìgbà míì wọ́n lè kàn ṣàdédé já ọ̀rẹ́ kan jù sílẹ̀ láì nídìí eléyìí sì lè fa àkóbá bóyá ń gbà míì tó jẹ́ pé ẹ bá jọ jọ nǹkan papọ̀ eléyìí lè fa àkóbá fún irú ẹni tó já sílẹ̀ yẹn tàbí kó jẹ́ fún ìwọ so ní èyí tó kù ní ẹ̀yìn yẹn ń sìn a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tí wọn kò gbọdọ̀ fẹ́ tí wọn kò gbọdọ̀ fẹ́ ní ọkọ tàbí ní ìyàwó ẹ rí gbogbo ìràwọ̀ tí a bí ní January twenty sí February eighteen àwọn àwọn èèyàn tí wọ́n gbọ́dọ̀ fẹ́ ní ọkọ tàbí ní aya ẹ̀ pàápàá jùlọ ẹni tá ní April twenty one sí May twenty àwọn tó jẹ́ ìràwọ̀ ìyẹ̀pẹ̀ ìràwọ̀ ìyẹ̀pẹ̀ ilé àkọ́kọ́ wọ́n ṣọ́ra ìwà atẹ́gùn ilé àkọ́kọ́ o gbọ́dọ̀ fẹ́ àwọn tí a bá bí ní April twenty one sí May twenty tí àwọn oní astrology ń pè ní Taurus àbí Taurus ni wọ́n ń pè wọ́n ní ká ṣọ́ra fún wọn láti fẹ́ wọn nítorí pé bí mo ti sọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn nígbà yẹn náà nínú fídíò wa kan pé ǹjẹ́ ìràwọ̀ atẹ́gùn lè fẹ́ ìràwọ̀ ìyẹ̀pẹ̀ tẹ́ bá wò náà previous fẹ́ YouTube uf eh, fídíò tá a ṣe ẹ̀ máa rí bẹ́ẹ̀ nínú àwọn tó náà tún lè fẹ́ òun náà ni ẹ̀ eh, àwọn tí a bí ní June twenty one sí July twenty àwọn tí ó jẹ́ ìràwọ̀ omi wọn gbọ́dọ̀ fẹ́ wọn nínú àwọn tí wọ́n tún lè fẹ́ òun náà ni àwọn tí a bí ní February twenty sí March twenty one àwọn náà jẹ́ ìràwọ̀ omi wọn gbọ́dọ̀ fẹ́ wọn. ẹ wá rí wọn ní àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí tó bá dènà àdòdìdì tí ẹ bá rí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí mò ń sọ tó bá jẹ́ pé ó tako Eh, nǹkan tí nǹkan tẹ́yìn mọ̀ àbí nǹkan tẹ́yìn rò ẹ free láti mẹ́sẹ̀gì mi tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ tún ní ọ̀rọ̀ kan tí ẹ fẹ́ kí n sọ lórí àwọn ọ̀rọ̀ yìí ẹ free láti mẹ́sẹ̀gì mi ẹ má jẹ́ kí n ti yà lọ síbẹ̀ yẹn eh, ọjọ́ wo ni ọjọ́ oríire àwọn ẹ̀dá tá a bí ní eh, January twenty sí February eighteen ọjọ́ olóríire wọn ẹ máa sọ ọjọ́ Tuesday ni ọjọ́ Tuesday gbogbo nǹkan tó bá fẹ́ dáwọ́lé kó o bá máa gbìyànjú kó máa jẹ́ ọjọ́ Tuesday kíyèsí ọjọ́ Tuesday yẹn ọjọ́ lọ́kì díẹ̀ ni kódà tó bá jẹ́ nìkan tó yẹ pé wọ́n promise ẹ ní nǹkan máa kíyèsí ọjọ́ Tuesday yẹn a sábà máa jẹ́ ọjọ́ orí rẹ̀ kí wọ́n á ní lọ́kì nọ́mbà yìí nine ni nínú gbogbo oṣù pátá gbogbo oṣù pátá tó bá jẹ́ pé oṣù tó bọ́ sí ọjọ́ ọjọ́ tó bọ́ sí Tuesday tó jẹ́ on the nine ó dáa tó bá jẹ́ pé ọjọ́ Tuesday yẹn ọjọ́ Tuesday yẹn nọ́mbà mi ló bọ́ sí kò bá nǹkan kan jẹ́ nínú ọ̀rọ̀ ìgbésí ayé rẹ o àmọ́ náà yẹn dì í mú tí tí a bá ka one two three four five six dé orí oṣù bí tó sùn parí sí máa kíyèsí ọjọ́ nọ́mbà nine tí o bá dẹ̀ fẹ́ ṣe nǹkan pàápàá jùlọ tó bá jẹ́ tó bá jẹ́ ìwọ tí o jẹ́ nìkan tó yẹ pé o láìkí kó máa tẹ nọ́mbà sí aṣọ o láìkí kó máa tẹ nọ́mbà sí aṣọ kò bá dáa kó máa lo nọ́mbà nine o kò bá dáa kó máa lo nọ́mbà nine nọ́mbà nine yẹn dáa gan ọ̀pọ̀lọpọ̀ mọ mí ní lucky number wọ́n dẹ̀ ń béèrè lọ́wọ́ mi mo dẹ̀ ń ṣàlàyé fún wọn lucky number tí a mẹ́nulé olúkálùkù ló ní nọ́mbà tiẹ̀ kò ṣe pé lucky number tó wọ́n lè fi máa ń play lóto kì í ṣe lucky number wọ́n lè fi play bàbá jẹ́ lucky number tí mo mú ni pé number wo ló ṣiṣẹ́ spiritually pẹ̀lú ẹ̀ ẹlòmíì lè rí aṣọ ǹsìn kan kọ number twenty seven sí kò ní òun láìkí aṣọ yìí bóyá number twenty seven yẹn wà against the spiritual number yẹn tó bá gbé wọ ẹ wà lọ síbi iṣẹ́ bóyá ẹ wáṣẹ́ lọ wàá lọ lógun promise and faith ìyá kan ló ń ṣe é ìgbà míì ìyá kan kò sẹ́ni kankan o ìwọ ọ̀ràwọ̀ yìí nínú kìlọ̀ tó tún jáde sí ẹ náà ni pé ó gbọ́dọ̀ súnmọ́ bóyá àfáà ni o bóyá wòlíì ni o bóyá adáhunṣe ni o bóyá oníṣègùn ni o fún ìmọ̀ ìjìnlẹ̀ láti lè kojú gbogbo ìṣòro tó wà nù ayé ẹ̀ o gbọ́dọ̀ máa wá ìmọ̀ o gbọ́dọ̀ ní ìmọ̀ ìjìnlẹ̀ súnmọ́ àwọn tó bá ní ìmọ̀ ìjìnlẹ̀ kí o lè bá tètè wẹ ogun ogun ilé ayé ẹja lórí ọ̀rọ̀ lọ́kùnrin bàtí mò ń bá lọ ọ̀pọ̀ ẹlòmíì ló ti ọlọ́mọdé kan lo gbèsè ayé wa máyé ọ̀pọ̀ ẹlòmíì ò mọ irú ẹ̀dá tó jẹ́ lọ́kìnà bolúkálùkù ó yàtọ̀ kódà kọ́lọ́ aṣọ tó yẹ ká máa wọ̀ ó yàtọ̀ gbogbo yẹn aṣàlàyé yẹn sínú ìwé àṣírí ìràwọ̀ ẹ̀dá wa ẹ wá rí lọ́kì nọ́mbà tí mo mẹ́nu bà yìí ẹlòmíì lè gba ilé nsìn kó jẹ́ pé nọ́mbà one or nọ́mbà three ó against ẹ̀ tó bá gbé inú ilé yẹn kó má jẹ́ pé gbogbo nǹkan tó kó nínú ilé yẹn ló máa ta kódà tó bá jẹ́ pé ilé yẹn wọ́n ti nọ́mbà tí nọ́mbà tí kì í ṣe lọ́kì nọ́mbà ẹ̀ wọ́n kọ sí ara ilé yẹn tó dẹ̀ fẹ́ gbà kò bá dára kó o dẹ̀ wábì kan bóyá kan bá design pákó kan kán dẹ̀ kọ lọ́kì nọmbẹ̀ nígbà tó ti mọ̀ yẹn kán dẹ̀ bẹ̀ kọ sí kán dísáìnì ẹ̀ kán kán ṣe dáadáa kò dẹ̀ hàǹgẹ̀ sínú ilé ẹ̀ eléyìí kò ṣe pé bóyá bìlífù nínú nǹkan yìí o pé bóyá nǹkan yìí ló máa gbé ló máa gbé oríire wá bá wa ọlọ́ọ̀lọ́ba ọba nìkan tí ń gbé oríire bẹ́ẹ̀ but àwọn kan wà tó jẹ́ pé ọlọ́run ti dá mọ́ wa a gbọ́dọ̀ ṣèwádìí òun náà ni ọ̀rọ̀ yẹn ẹlòmíì ó lè jẹ́ pé ó lè raṣọ kan gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wọ́n kọ nọmba one sí i ó lẹ́ẹ̀kì nọmba one ó dẹ̀ gbé wọ̀ ẹ wọ àwọn players mi ń gbà mí ẹ jẹ́ kí n fi yẹn ṣe àpèjúwe kí ló dé tí wọ́n fi ń da nọmba wọn rú àṣírí ni ẹlòmíì àní goalkeeper tá a mọ̀ ń gbà kan nọmba one ni wọ́n goalkeeper sì wọ nọmba twenty ẹni tó yẹ kó wọ nọmba two àwọ nọmba eighteen gbogbo kínní yẹn jẹ́ kí n dákẹ́ lórí ẹ̀ olúkálùkù ní lọ́ọ̀kì nọmba tiẹ̀ bá a lọ́ọ̀kì nọmba wa onímùsàlàyé yẹn kì í ṣe pé àfi ń play lótò àfi ń play bàbá ìjẹ̀bú kódà ò lè raṣọ kan sí kó kọ lọ́kì nọmba ẹ̀ síbẹ̀ kó wà ń bẹ̀ ọpẹ́ lómi tó yẹ pé ó ti wọ aṣọ náà fi gbogbo ẹ̀ aṣọ wíwọ̀ náà fi gbogbo ẹ̀ lómi àmọ́ tọ́lọ́run bá fẹ́ bẹ́ẹ̀ lómi ṣe ń gbà míì ó kàn lè ra aṣọ kan kó jẹ́ pé aṣọ tó wọ̀nyẹn nọ́mbà tó wà lára ẹ̀ lọ́kì nọ́mbà ẹ̀ ni tí kò ní mọ̀ a máa sọ pé gbà tó ń bá wọ aṣọ yìí ah ni ah o máa notice tó bá ti wọ aṣọ yìí nǹkan kan tó dáa máa ń ṣẹlẹ̀ ẹnìkan wá mi wálé ńjọ́ kan mo fi ọlọ́run tó ṣẹ̀dá mi búra mi ò ṣiṣẹ́ kankan fún un pé bóyá mò ń da lóhùn mi ò ṣiṣẹ́ kan fún un pàtó kàn dọ́dọ̀ mi kí ni mọ́ǹtì ẹ kí lorúkọ ẹ mo dẹ̀ wò pé ah, ìràwọ̀ tẹ́ni ń rò ìràwọ̀ náà ni ah, ìràwọ̀ náà lẹ́ ń lò ẹ̀ dẹ̀ ń ṣe gateman ẹ̀ ń ṣe security ìwé mo níṣẹ́ náà ni àmọ́ yẹ kẹ́ ti lọ jù báyìí lọ mo ní nínú nǹkan tó yẹ kẹ́ máa wọ̀ jù ẹ jẹ́ kí gold color máa wọ́n bẹ̀ tàbí aṣọ red ẹ máa wọ̀ ní ọjọ́ Thursday ah ó ní nǹkan tó yẹ ti jù láyọ̀ ní aṣọ red mo ní ẹ máa wọ̀ mo fọlọ́n sẹlẹ́rì máa yẹn wàá bá mi má padà ọ̀rẹ́ ló wá ń sẹ́ ń sọ fún mi pé à ọ̀rọ̀ tí ẹni sọ fún mi gbà yẹn pé kó máa wàásọ rẹ́ẹ̀dì pòun notice pé níjọ́ tó bá ti wàásọ rẹ́ẹ̀dì o máa ń rí opportunity ní company tó máa ti ń ṣiṣẹ́ bó ṣe jẹ́ nìyẹn ọlọ́ọ̀bọ ò ní dà wá láàmú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ìràwọ̀ atẹ́gùn ilé alákọ̀ọ́kọ́ nìyẹn tó bá dìgbà míì a máa tún mú ọ̀rọ̀ míì wá tó yàtọ̀ sí ọ̀rọ̀ eléyìí tí a sọ lẹ́nu tí a bá fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ lórí àlàyé lórí ìràwọ̀ tí a sọ̀rọ̀ ń pa èyí àti àwọn ìràwọ̀ míì ó wà nínú ìwé àṣírí ìràwọ̀ ẹ̀dá ṣe a ṣe ní pdf a print ẹ̀ síta nítorí àwọn tí ó wà ní ọ̀nà tó jìn so a ṣe wéyìí àtẹ̀tà ní five thousand naira ọ̀nà tá a wéyìí sọ̀rọ̀ mi ò jù báyìí lọ lénìí lórí ọ̀rọ̀ ìràwọ̀ atẹ́gùn ilé àkọ́kọ́ ní àwọn tí a bí ní January twenty sí February eighteen so ó dìgbà.